نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا عباد الله تابا ويجسي يوميا أريك أرسي أجسي قمتا iná ni ọmọ ènìyàn ní ìbáṣepọ̀ láàrin rẹ̀ pẹ̀lú ẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ ti ń bẹ lára rẹ̀ ti fi ń jẹyàn ẹ̀mí rẹ̀ ti ń bẹ lára rẹ̀ ti fi ń jẹ́ àlàyé ìbáṣepọ̀ ẹlẹ́ẹ̀kejì alaqatuhu bilhayati allati yahyaha ìbáṣepọ̀ ti ń bẹ láàrin rẹ̀ àti ìgbésí ayé eléyìí tó ń gbé ẹlẹ́ẹ̀kẹta alaqatuhu bighayrihi minan nas ìbáṣepọ̀ tí ń bẹ láàrin rẹ̀ àti àwọn èèyàn míì àwọn àbáṣepọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí bọ́yẹ̀ ètò ní í ṣe pẹ̀lú ìbáṣepọ̀ èèyàn pẹ̀lú ẹ̀mí rẹ̀ ni tàbí èyí tó ní í ṣe pẹ̀lú ìbáṣepọ̀ èèyàn pẹ̀lú ìgbésí ayé tí ń gbé tàbí èyí tó ní tó ní í ṣe pẹ̀lú ìbáṣepọ̀ èèyàn pẹ̀lú àwọn èèyàn yòókù gbogbo àwọn ìbáṣepọ̀ yìí òun náà ni ẹ̀sìn Islam lọ́tọ̀ ó sì tún àwọn ìbáṣepọ̀ yìí ó fi àwọn òfin ó fi lé wọn. àwọn ìlànà ó fi pẹ̀lú wọn eléyìí tó ṣe pé tí èèyàn bá ń sọ wọn èèyàn ó gbé gbèsè ayé tó dára àtúbọ̀tán èèyàn ó sì jẹ́ ètò sunwọ̀n alákọ̀ọ́kọ́ ìgbésí ayé yàn pẹ̀lú ẹ̀mí rẹ̀ á rí i pé huwa insanun bir jẹ́ èèyàn látàrí ẹ̀mí tí ń bẹ innaka birruhi la biljismi insanu ẹ̀mí ló sọ ọ́ dèèyàn kì í sara lásán nítorí pé ara lásán bí ó ti ṣe wà náà nù nígbà tí ẹ̀mí bá kú lára rẹ̀ tó wọ́n máa sọ pé olúwa rẹ̀ ti dòkú Islam ó mójútó àjọṣepọ̀ èèyàn pẹ̀lú ẹ̀mí rẹ̀ ìdí ni tó jẹ́ pé ó mójútó títún ẹ̀mí èèyàn ṣe. síwájú gbogbo nǹkan yòókù nítorí pé tí mi bá dára aró dára ṣùgbọ́n tí ẹ̀mí bá bàjẹ́ gbogbo ara ni ní jẹ́ ara tó dára ìdí ni tó fi jẹ́ pé ìsìláàmù gbìyànjú púpọ̀ lórí àti wọ́ọ̀nà àti dénú tí ẹ̀mí èèyàn wà nísàlẹ̀sàlẹ̀ tẹ́mi wà ó sì lọ gbin àwọn ìwà tó dára àti àwọn àṣẹṣe tó sunwọ̀n sínú ẹ̀mí níbi tí ẹ̀mí gbé wà lára èèyàn tí a bá wo iṣẹ́ tọ́lọ́run fi ráwọn ànábì ọlọ́run látòrí ànábì nuuha aleyhi salam tó fi dórí ànábì muhammed sallallahu alayhi wa sallam a rí i pé kókó ntí àwọn ànábì yìí mójútó òun náà ní títún ẹ̀mí ọmọ èèyàn ṣe nítorí tí ẹ̀mí bá ti dára tó bá dúró dọ́gba gbogbo arọ dára onóòdúró dọ́gba nítorí pé ẹ̀mí ló máa ń síwájú tí ara máa ń tẹ̀lé a sì rí i pé iṣẹ́ tó lọ́n fi rán àwọn ànábì ọlọ́run kò sàdédé sẹ́kù kò sàdédé jẹ́ ní tí ò parẹ́ bí ìbá ṣe i pé àwọn iṣẹ́ tó lọ́n fi rán èyí báyìí wọ́n jẹ́ àwọn iṣẹ́ tó ṣe i pé wọ́n ṣe àmójútó mímú ìlọsíwájú àti àgbéga bẹ́ẹ̀mí àmì èèyàn mú mímí má bẹ́ẹ̀mí àmì èèyàn lílẹ̀ jìnnà sí àwọn àwà pálapàla àwọn àwà ọ̀bùn àwọn àwà rádaràda àwọn àwà àyà ẹ̀rí pé iṣẹ́ tọ́lọ́n fi rán ànábì ọlọ́run ọba ọ̀dá lórí fífọ ẹ̀mí àmì èèyàn má fífa wá sídìí dáadáa ṣíṣe lílẹ̀ jìnnà sídìí ntí ọ̀dá eléyìí ló sì fà ló fi jẹ́ pé ní gbogbo gbà oníkálukú pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ara àwọn èèyàn anábì kọ̀ọ̀kan pé wọ́n ń sòrò bo iṣẹ́ tọ́lọ́run fi rán anábì wọn nítorí pé ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí. ìdí nì tó fi jẹ́ pé ìpèpè lábẹ́ àbúradà ẹ̀sìn ó ní í ṣe pẹ̀lú fífọ́ ẹ̀mí ọmọ èèyàn má láti kọ ojú ọ̀nà rere ní ṣíṣe àti dídójú rẹ̀ kọ ojú ọ̀nà dáadáa ní mímú pàn torí ẹ̀ á rí i pé dídára ẹ̀mí òun gan ló kó mú lérò eléyìí tí máa mú kí dáadọ́ pọ̀ jù láwùjọ tá a bá mójútó kí ẹ̀mí àwọn èèyàn ti ń gbèlú ẹ̀mí àwọn èèyàn ti ń gbé orílẹ̀-èdè kí ẹ̀mí wọn kọjá ń tọ́ dáa ṣé ń ṣe dáadáa tó fi pálapàla sílẹ̀ eléyìí a máa mú kí rere kó borí rere a máa borí àìdá láwùjọ tí ẹ̀mí àwọn èèyàn bá ti dára dáadáa a máa borí ìbàjẹ́ ní àwùjọ ibi tí ẹ̀mí àwọn èèyàn bá ti dára ṣùgbọ́n tí èèyàn bá fi tí àwọn olùdarí àwùjọ tó bá ti kùnà níbi àti tún ẹ̀mí àwọn èèyàn ṣe sábà ti kùnà níbi àti fọ́ gbogbo àwọn àwà burúkú kúrò lẹ́mìí àwọn èèyàn a rí i pé ìwà àwọn èèyàn máa bàjẹ́ ìbáṣepọ̀ wọn láàrin ara wọn láwùjọ a sì máa di ti ọta kókó tí ò tiẹ̀ lójútùú rárá nítorí wípé tí ẹ̀mí ò bá ti dára kò sírù dáadáa tá ẹ lè pe ẹni tí ń gbèrú ẹ̀mí bẹ́ẹ̀ ká pé kó ṣe tí ó ṣe tẹ́mi bá ti dọ̀tí kò sírù rere tá ẹ lè gbé wá bẹ́ni tẹ́mi rẹ̀ dọ̀tí tí ó ti ẹ̀ka sí tí ẹ̀mí ọ̀bá sì ti sún wa gbogbo àwọn àwà pálapàla ségesège rádaràda játidàti iná ni ọ máa tọwọ́ ẹni tó lẹ̀mí bẹ́ẹ̀ wáyé ìdí nìyí tó fi jẹ́ pé o lè tún yẹn ṣe láì jẹ́ kó wọ́nà débi àti tún ẹ̀mí rẹ̀ ṣe ó lè fìyàn sójú ọ̀nà gidi láì jẹ́ pé o ti kọ́kọ́ síwájú gbìyànjú àti fẹ̀mí rẹ̀ sójú ọ̀nà gidi lásán kọ́ ni ètò àwọn èèyàn ń dàrú láwùjọ lásán kọ́ ni gbogbo òlójútùú lásán kọ́ là ń ṣe ń wò pé kọ̀dájú pé yóò tiẹ̀ létò bí ọ̀bà jẹ́ pé ẹ̀mí àwọn èèyàn ti ń gbénú àwùjọ ló ti kọ́kọ́ bàjẹ́ ní ìgbà tí ẹ̀mí tó bá ti dàrú dànù tó bá ti bàjẹ́ sófò ẹ̀mí a máa ròyìn pé kò ní kò sí bùkátà nínú kọjá pọ́lọ̀ nìkan láàmà sí ó yẹ kọjá pọ́ àwọn míì náà tún wà pẹ̀lú rẹ̀ tá a máa pè torí pé tó bá pọ́lọ̀ wọn bá ló bá ní gbogbo àkóso ó sì yẹ kó ní àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ lẹ́mí burúkú ọmọ rò ìdí nìyí tó jẹ́ pé bí ṣe ń pọ́lọ̀ ni ọmọ pa àwọn míì tó yàtọ̀ sọ́lọ̀ bí ti ṣe ń sádi ọlọ́run ni ọmọ sádi àwọn nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ lérò wípé àwọn nǹkan yun àtọlọ́n ìní wọ́n jọ ni wọ́n jọ ń ṣàkóso ilé ayé àti ìsẹ̀mí àti kádàrá o léyìí tó ṣe é pé bí bàjẹ́ tẹ̀mí rẹ̀ bàjẹ́ ló gbé léyìí tẹ̀mí bá ti bàjẹ́ kò lè sọ̀rọ̀ fẹ́ni tó lẹ̀mí bẹ́ẹ̀ láti máa jalè láti máa mú nǹkan ní nǹkan mẹ́sì ẹ̀ kò lè sọ̀rọ̀ fún láti máa bá tọ́mọlàkejì jẹ́ kò ní sọ̀rọ̀ fún láti máa gbé ọmọlàkejì lẹ́sẹ̀ kò ní ṣòro fún un láti máa gbẹ́ kòtò ọ̀fìn kalẹ̀ fún ọmọlàkejì kó lè bá a ṣubú sínú ẹ̀ nítorí pé ńgbà tí ẹ̀mí bá ti burú bàjẹ́ iṣẹ́ ọwọ́ èèyàn náà tẹ̀lé iṣẹ́ ọwọ́ náà ní dáa kò ní sun wa torí ẹ̀ òdodo lọ̀rọ̀ Ọlọ́run ọba wa níbi tó ti tọ́ka sí wípé ẹ̀mí ò ní wà lórí àìda kí ọ̀rọ̀ ẹni tí ó lẹ̀mí yẹn kọ́ dára o ẹ̀mí ò ní wà lórí dáadáa kí ọ̀rọ̀ ẹni tó nírú ẹ̀mí bẹ́ẹ̀ kó bàjẹ́ o inna Allaha la yughayyiru ma bi qawm hatta yughayyiru ma bi anfusihim ọlọ́ni dájúdájú wọn ò ní yí àwọn èèyàn padà lórí bí wọ́n ti ṣe ń bẹ o ṣáájú kó tó di kó àwọn yìí ti ń bẹ lẹ́mìí wọn padà tẹ́mi bá ń bẹ lórí dáadáa ò ní di àìdá sẹ́ni tó nírú ẹ̀mí bẹ́ẹ̀ ṣáájú kóhun tó mọ́nà àìdá pọ̀n tẹ́mi bá ń bẹ lórí àìda kò ní í dára fẹ́ni tó nírú ẹ̀mí bẹ́ẹ̀ ṣáájú kóun ó tó darí ẹ̀mí rẹ̀ máa gbàna èyí tó dáa gbàna lọ́lọ́wọ́ bó tó yí padà sórí èyí tó dáa. eléyìí fi hàn wáyé pé ètò tọ́lọ́wọ́n bá ti fi lélẹ̀ tí ò ní sí àyípadà fún òun náà ní wípé bẹ́yìn bá ti ṣe fẹ́ kọ́rọ̀ ọyún rí bẹ́ẹ̀ bá ti ṣe tu ọ̀rọ̀ ayé nínú ẹ̀mí yín bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bọ́ ọmọ bá yín sáyẹ̀nsì lẹ́yìn bá mú ọ̀nà kọ́dá kan tẹ́ ẹ gbọ́jú ọ̀nà kó sùn wà tẹ́ ẹ padà nínú ẹ̀mí yín pé kọ́dá tẹ́ ń sin ṣiṣẹ́ tọ́ bójú ọ̀dà àmọ́ táwọn ti jẹ́ wípé wọn ò ṣiṣẹ́ tọ́ kọ́dá wọn ò gbọ́ ojú ọ̀nà kó wà ọ̀dàrú pín kò sí bó ti ṣe lè dà o torí pé inna Allaha la yughayyiru ma bi qawm hatta yughayyiru ma bi anfusihim bẹ́ẹ̀ làwọn mùsùlùmí lọ sójú ogun ní ọjọ́ Uhud láti lọ jẹ àwọn ọ̀tá ọlọ́run tó gbógun wá bá wọn láti Mẹ́kà lógun wọ́n jáde tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú bá nàbí bó ti ṣe tó ètò ogun yìí ó fi àwọn kan bí àádọ́ta nínú àwọn sàhábà ó fi wọ́n sí orí àpáta kan lẹ́yìn ibi táwọn mùsùlùmí tò wípé ẹ̀yin ẹ máa dáàbò bẹ̀yìn wá ẹ máa ta ọfà sí ọkàn àyà àwọn kèfèrí tá à ń bájà gbogbo bó tilẹ̀ wá wò kí àbájáde àbádé ogun yìí ó rí ẹ gbọ́dọ̀ fi ibi tí mo fi yín yìí sílẹ̀ o kò bá jẹ́ pọ́wọ́ wa ní dùn àwọn kèfèrí àwọn là ń borí wọn kò bá sì jẹ́ pọ́wọ́ tí wọ́n ní dùn wa àwọn ló ń borí ẹ gbọ́dọ̀ kú láyé ibi tẹ́ wa. ṣùgbọ́n nígbà tí àwọn sàhábà yìí tó rí pọ́wọ́ àwọn mùsùlùmí ló ń dùn àwọn kèfèrí táwọn kèfèrí mẹ́rẹ́sà tí wọ́n túlẹ̀ tí wọ́n ń fẹ́mi wọn tó di pé àwọn ẹni tó wà lójú ogun tí wọ́n ń sa èrè ogun àwọn ẹni tó wà lórí òkè yìí báyìí àwọn náà bá gbèrò àti sọ̀kalẹ̀ lẹ́mìí wọn wọ́n sọ jáde lọ́rọ̀ apá kan nínú wọn ní rárá o ẹmẹsẹ̀ jẹ́ àtàkùn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó pa wá láti ká mẹ́sẹ̀ fààyè yìí sílẹ̀ gbogbo bó tilẹ̀ wù kó gun ọ jẹ kò bá àjà wà lá ń borí àbáwọn kèfèrí ló ń borí ṣáájú kótó di pa ànábì ní ká sọ̀kalẹ̀ àgbọ̀dọ̀ sọ̀kalẹ̀ ṣùgbọ́n ṣetán ó sì àwọn ètò pọ̀jù nínú wọn darí ẹ̀mí wọn darí wọn lọ sídi káwọn sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí àwọn yòókù náà ti ṣe ń pèrè ogun káwọn náà lọ máa kó pẹ̀lú wọn tòjìgbọ́n wọn mọ̀ pé kìí ṣe gbogbo ń tọ́ bá ti kó lọ́jẹ́ tiẹ̀ o à ń kójọ ni fásiwájú ẹ̀dá anabi sallallahu alaihi wasallam kọ́ wa pín fún àwọn jagunjagun bọ́lá ti ṣe ní kókó ti ṣe bẹ́ẹ̀ ta ṣe bẹ́ẹ̀ ó fún àwọn kèfèrí láǹfààní láti dètè àwọn gba àyè yìí má wọn lọ́wọ́ wọ́n pọ̀wọ́ èèyàn ẹ̀dá oró tọ́sẹ́kù lórí àpáta yìí àwọn ẹni tí wọ́n ti bọ́ sílẹ̀ àwọn náà dẹni tí ọwọ́ bà wọ́n dẹni tí wọ́n pa àwọn mùsùlùmí yánnayànna àwọn mùsùlùmí dẹni tí wọ́n pa yánnayànna lọ́jọ́ ogun yìí látàrí títẹ̀lé fẹ́ẹ́ nú ẹ̀mí wọn eléyìí tán fi tàpá sí àṣẹ anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba nínú suratu ali imran ó ròyìn tó ṣẹlẹ̀ yìí fún wa ó ní awalamma asabatkum musibatun qad asabatkum mithlaiha qultum anna hadha qul huwa min indi anfusikum inna allaha ala kulli shay'in qadir ọlọ́run sẹ́ ìgbà tí àdánwò báyìí tọ́lá ti ní káyìn náà fi irú rẹ̀ kẹ́ fojú àwọn kẹfẹ́ rírí irú rẹ̀ tẹ́lẹ̀ síbẹ̀ náà ti pa wọ́n rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn náà wàá dẹni tó rí yín pa lónìí ẹ wá ní báwo lè ti ṣe jẹ́ bẹ́ẹ̀ báwo ló ti ṣe jẹ́ bẹ́ẹ̀ ọwọ́ wa ló sì ń dùn wọn tẹ́lẹ̀ o àwọn la kọ́kọ́ borí o kí ló dé tọrọ wa gbẹ̀yìn tọ́wọ́ àdà báyìí ọlọ́ni fi yé wọn ìrẹ́ ẹ̀yin lẹ gbèrò lẹ́mìí yín láti takùtà nàbì sallallahu alaihi wasallam ẹni bí tó fi yín sí kẹ́ ẹ máa ta fàṣí àwọn kèfèrí kọ̀tẹ́yìn lọ́rùn bíi kẹ́yìn náà sọ̀kalẹ̀ kẹ́ lọ́ọ́ máa kéré ògo kẹ́ lọ́ọ́ máa kéré ogun ẹ sì ti sọ̀kalẹ̀ ẹ ti kó síbẹ̀ rí ntọ́sẹ̀lẹ̀ inna Allaha ala kulli shay'in qadir alágbára ọlọ́run lórí gbogbo nǹkan ọ̀rọ̀ ọlọ́run lọ́rùn pípọ̀ láti mú káwọn kèfèrí ọmọ lè débi tí ẹwà táwọn fi wá gbá èèyàn ṣùgbọ́n wò wípé kí ọ ṣẹlẹ̀ bó ti ṣe ṣẹlẹ̀ o kẹ́ ẹ lè bá mọ ara yín kẹ́ ẹ sì lè dáàmà pé tọ́lọ́ àbánabi bá ṣòfin ẹni tó bá takò yóò ti ṣe máa dàrú fún un látàyè tó bá kú lórí bẹ́ẹ̀ yóò bá iye ọlọ́run ọba pàdé tó bá di lọ́la al-qiyama. qul huwa min 'indi anfusikum ẹ̀mí yín ni látọ̀dọ̀ ẹ̀mí yín ló ti wà torí pé ẹ̀mí ló sì yín darí lẹ́yìn náà wàá tẹ̀ láṣẹ rẹ̀ kẹ́ takùtà nabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀mí a máa sìn yẹn darí lọ síbi orí ibu ẹ̀mí a máa dá tèèyàn rú a máa bà tèèyàn jẹ́ ìdí ni tí islam fi tó àjọṣepọ̀ tí ń bẹ láàrin èèyàn àtẹ̀mí rẹ̀ lórí pé máa kọ́ ẹ̀mí rẹ̀ níjànú má jẹ́ kó fọ́ ọ lọ síbi orí ibu máa kọ́ ẹ̀mí rẹ̀ níjànú má jẹ́ ọba tiẹ̀ jẹ́ má tẹ̀lé tẹ̀mí rẹ̀ lọ síbi àti takòtò lọ àti takòtò anabi muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tó síwájú wa láwọn kèfèrí tó sórí ibú yẹn nínú tó mú ọ̀pọ̀lọpọ̀ wọn sórí ibú náà lẹ́mí wọn wọ́n tẹ̀lé ń tẹ́mi wọ́n pè wọ́n lọ sídìí rẹ̀ níbàjẹ́ wọ́n takò dáhùn òjíṣẹ́ ọlọ́run tó lọ́rùn rántí wọ́n ń pè wọ́n lọ sí ní dáadáa wọ́n tara bẹ́ẹ̀ wọ́n sórí ibú. ẹ jẹ́ àpèjúwe ti Fir'aun ọlọ́run bá ní kadabi ali Fir'auna walladhina min qablihim kafaru bi ayatillah fa akhadhahumullahu bi dhunubihim إن الله قوي شديد العقاب ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم والله نقال في سامو يا فرعون أتى عنك بريتو تسوات نوا أبي كوكو أنا سايق بابو سامو أي أولو مباوة tọ́lọ̀ wọn bá wá fi ẹsẹ̀ wọn tó fi mú wọn tí wọ́n fi dání parun ọ̀nbẹ nínú wọn ẹni tọ́lọ̀ wọn bá tó fi gbé pa ọ̀nbẹ nínú wọn ẹni tọ́lọ̀ wọn bá tó mú kọ́tẹ́rì sómi ó sì ń bẹ nínú wọn ẹni tọ́lọ̀ wọn bá ní ọlọ́mì ọlọ́wọ́n bá fi ẹsẹ̀ wọn jẹ wọn torí pé ọlọ́wọ́n bá dájúdájú alágbára ni <coughs> ọba tó sì lé koko ni ní ìyà tí fi jẹni tó bá ṣẹ̀ ọlọ́run kó ṣàánú wa níṣẹ́ lọ́lọ́run fi àjẹ àwọn ọ̀daràn yìí nítorí pé ọlọ́run ọba kò ní yí àwọn èèyàn padà kò ní yí ìdẹ̀ra tó ṣe fún àwọn èèyàn kò ní yí padà sí àìdá ṣáájú káwọn ó tó fi ọwọ́ ara wọn yí ní ti ń bẹ́nu ẹ̀mí wọn padà tẹ́yìn bá ti yí ní ti ń bẹ́nu ẹ̀mí yín padà ọ̀rọ̀ yẹn dàrú náà ni tẹ́yìn bá yí ní ti ń bẹ́nu ẹ̀mí yín padà ọ̀rọ̀ yẹn lè já sí dáadáa tó bá pinnu aburú lẹ́wà tẹ́lẹ̀ àti pé dájúdájú ọlọ́wọ́n bá olùgbọ́ni o olùmọ̀ni ẹ̀mí rẹ mójútó tó ń ṣe má jẹ́ kérukú kérukú ọgbọ̀n sí má jẹ́ kí àbàwọ́n burúkú kọ́ dàlù nítorí pé tí ẹ̀mí bá bàjẹ́ gbogbo ọ̀rọ̀ èèyàn bàjẹ́ o tẹ́mi bá dára gbogbo ọ̀rọ̀ èèyàn ni ó sùn wà ọlọ́ni wa nafsin wa ma sawwaha. فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها gbogbo ẹni tó bá fọ ẹ̀mí rẹ̀ mọ́ tó tún ṣe onítìyìn yóò sórí rẹ̀ o ṣùgbọ́n ẹni tó bá fi ẹ̀mí rẹ̀ sílẹ̀ tó sá ń dọ̀tí lọ tó ń dọ̀tí lọ tó ń ná ń dọ̀tí ẹ̀ qad khaba onítọ̀hún ó fìdí rẹmi yóò ṣòfò kọlọmọba ọmọ jẹ kìtìwọ jẹ bẹ́ẹ̀. torí ẹ ẹ̀mí rẹ dọwọ rẹ mójútẹ́mí rẹ jẹ́mi jẹ́ kí ẹmí rẹ kó jẹ́ ẹ̀mí tó dára ẹmí tí pè ní ìlọsídìí kásẹ̀ dáadáa ẹ̀mí tí lé ní jìnnà sí kásẹ̀ àìdá má sọ ìdánu sílẹ̀ lọ àìdá kí wọn náà máa dáhùn máa pè kí wọn náà máa jẹ́ torí ṣe rẹ àti ara rẹ náà ni ó sì yà àjọṣepọ̀ kejì òun علاقة الإنسان بالحياة التي يحياها hayati allati yahyaha àjọṣepọ̀ èèyàn pẹ̀lú ìsẹ̀mí tí ń ṣe ìsẹ̀mí tá à ń ṣe àmánà ni bíbẹ̀ wa tá à ń bẹ àmánà ni kọ́tọ́ kéèyàn wá fọ ara rẹ̀ kó fi ṣekú para rẹ̀ gbéra rẹ̀ kúrò láyé nítorí nǹkan tí ò tiẹ̀ wúlò rárá rárá nítorí játijáti rádaràdà kan kọ̀yẹ́ kọ́ bàgbésí ayé rẹ jẹ́ nítorí ẹ̀ o àmọ́ tó bá jẹ́ pé nítorí tọ́lọ́ọ̀ni nítorí ẹ̀sìn rẹ̀ nìyẹn bá fi di ẹni tó pàdánù ẹ̀mí rẹ̀ fa ni'mal mawtu hu ajẹ́ pé ikú tó dáa lélẹ̀ yẹn ajẹ́ pé ikú tó dáa lélẹ̀ yẹn ṣùgbọ́n tó báyìí pé nítorí ilé ayé jálajàla yìí báyìí torí nǹkan ilé ayé pálapàla ni yóò bá fi wá pàdánù ẹ̀mí rẹ̀ gẹ́gẹ́ bí ṣíṣe jàǹdùkú tẹ̀ lólóṣèlú lẹ́yìn ni yóò wá fi tara rẹ̀ ló fi pàdánù ẹ̀mí ẹ̀ ìwọ ń ṣe yé pa àfi bàbá ònyìnbọn sókè ọ̀ntẹ́rì ìgbà bó ti ṣe ń yìnbọn ní mú gbó aláìlórí lọ́wọ́ gun mọ́ṣíìnì ọ̀dáwọ́lẹ̀ kọ̀fọ́wọ́ mú mọ́ṣíìnì lẹ́yìn tó ti hóná bo mẹsìnì dópin mẹsìnì wa ń já lọ gẹ́gẹ́ àsìkò tó wá rí i pé <coughs> kíní yóò ní í ṣe dá dúró ó ní kó wọn tẹ bírèkì bírèkì ọgbọ́n máa wò bálá ìlórí lọ sí lọ larí má lẹ́nu lọ́ba kúkú kan kú dànù kí fẹ́ lọ jẹ́ fọlọ́n aláìlérò ọmọ abú kí fẹ́ jẹ́ fọlọ́n wọ́lọ́n à ń gun machine níwájú gómìnà ni o káwọn èèyàn lè bá a gbá tiẹ̀ so òun ọ̀wá mọ̀ pé bírèkì ò ní mú má òun kàn ní kó òun ṣe tó dùn máwọn èèyàn ni o òun á gbẹ́sẹ̀ kan òun gbé lórí àga àjókòó machine ọ̀kan ń bẹ nísàlẹ̀ ọ̀kan ń bẹ lókè òun á dáwọ́ méjèèjì lẹ̀ pé káwọn èèyàn lè bá a rí kó lè pàtẹ́wọ́ yíyá títí wọn yájú lòun bá bá rò ńlá lókè yá mà ọjà bò òun sí ọ̀rẹ́ la ìwà gbà wá sí ìyàjẹ wọn ò dáyà nítorí nǹkan kan àbí torí òpònú torí ẹ ọdọwọ wa abẹni tó jẹ́ pé òun tiẹ̀ bí eré bí eré ku eré ku náà ni máa ṣe ń gbogbo gbà kọ́mọ́bẹ kọ́ máa fi lura rẹ̀ ń kùn kóun ti di oògùn ọbẹ̀ òní gé kùn òun ọbẹ̀ òní gé òun kùn ọlọ́wọ́n wa kádàrá kpóni lọ́wọ́ pálábọ̀ ọ̀daràn ó segi ó kí ọbẹ̀ bọ́nú ló bá ṣe déédéé fún lọ́ba rẹ̀ dànù kí lọ́ sọ fọlọ́ kí ló fẹ́ wí fọlọ́ torí ẹ̀ ìgbésí ayé tọ́lọ́mọ bá fún ẹ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ pé kọ́ pọ́nlé o má fi ìgbésí ayé rẹ̀ ṣòfò má pàdánù ẹ̀mí rẹ̀ lórí òfo lásán nítorí pé mẹ́nà hakallahu haqqal hayat. ọlọ́wọ́ bá ti tọ́ ọlọ́rẹ pẹ̀lú ẹ̀tọ́ àti sẹ̀mí ẹ̀tọ́ àti sẹ̀mí ẹ̀bùn ni látọ̀dọ̀ ọlọ́run tọ́ atọ́kọ́lọ́wọ́n bó gún yàn lẹ́bùn rẹ̀ dànù bí kọ́tọ́ torí ẹ̀ máa mú bíi burúkutu àti gbogbo ìtẹ́ dáma gbogbo ẹ̀ ọgbọ́dọ̀ sọ̀rọ̀ fún nítorí pé gbogbo nǹkan yẹn pápá bọ́yá yọ padà rí ọ̀n fún dànù ni tó kú dànù gẹ́gẹ́ bí àgùntàn ṣe kú dànù torí ẹ̀ gbèsè ayé tó lọ́n bá fún ẹ ọgbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ kó o mójútó kọ́ pọ́nlé ẹ̀tọ́ àti sẹ̀mí tó lọ́n fún ẹ má bàjẹ́ à ń kẹ́gbẹ́kẹ́gbẹ́. ẹgbẹ́ ká máa pààyàn kò sí dọ́tún òní pa wọn náà ẹni tí ń pààyàn kọ́ máa retí jọ tiẹ̀ ọjọ́ pé ọba àjẹ́ pé bani wọ́n fi ń pààyàn ọba àjẹ́ pé lọ́n sàṣì tó ń fi ń pa wọ́n ẹgbẹ́ olórí ibú lọ wọ̀ tẹ́ ẹ̀ máa pààyàn àti kú tiẹ̀ náà kọlà wàá gbà ẹ̀tọ́ tọ́lọ́ ń ẹ má bàjẹ́ ẹ̀tọ́ tọ́lọ́ ń ẹ láti sẹ̀mí oníkúyàjẹsìn lọ kí lọ́ọ́ mọ̀ tó bá pàdé lẹ́yìn ikú rẹ̀ òpònú oníkúyàjẹsìn lọ sọ́ọ́ máa ti ń bẹ lẹ́yìn ikú tó bá para rẹ̀ lọ torí ẹ̀ à lówó o gbọ́dọ̀ jẹ́ kó sekú para rẹ̀ o o gbọ́dọ̀ mọ sekú para rẹ̀ sẹ́mi ni mò ń bá wọn manú mi sọ̀rọ̀ tí wọ́n sì ń kọ̀rọ̀ sí mi lẹ́nu án ikúyàjẹsìn lọ lọ́ba lọ gbé májèlé jẹ ó sera rẹ ni ẹ ó sera rẹ wàá gbà ibi tó ń lọ wàá gbà èèyàn gbọ́dọ̀ sekú para rẹ̀ kò sí bí nǹkan ṣe lè burú tó lónìí ó ṣe é ṣe kó da lọ́la nítorí lé lónìí lè wá dẹ̀rọ̀ tó bá di lọ́la a gbọ́dọ̀ ṣe kú para wa o gbọ́dọ̀ ṣàpọ́nlé ìsẹ̀mí tọ́lọ̀ fún ọ ó sì gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ àwọn kan ṣiṣẹ́ ìwọ́gbẹ́nu jókòó ọ gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ inú sẹ́nà nígbà náà wà kọ́ máa mójútó tiẹ̀ náà máa ń ṣe tí ó mú dàgbàsókè bọ̀ tí ó mú lọ síwájú bọ̀ tí ó mú dàgbàsókè bá àwùjọ tí ó mú dàgbàsókè bá àwùjọ ọgbọ́dọ̀ máa mójútó ní gbogbo ìgbà. báwùjọ ṣe ga tí ìgbésí ayé àwọn èèyàn nípa àlọsíwájú ọmọ àdọ̀tún lójoojúmọ́ ọ̀ràn yẹn ló jẹ́ lórí èmi àtiwọ́ ká máa sẹ́nà láti ṣe bẹ́ẹ̀. torí pé dídá tọ́lọ́ ń dálé ayé yìí ó dáa fún wa ni àwọn èèyàn kò sì sàdédé kò sì sàdédé tẹ gbogbo nǹkan lórí ba fún wa àfi nítorí àǹfààní wa kéésì nítorí àǹfààní ọlọ́wọ́n bá wa tọ́ga tó gbọ̀ngbọ̀n kí lọ́lọ́wọ́n fẹ́ẹ́ fi ṣe ebi ekpọlọ dípò pé yọ jẹun àwọn mẹlẹ́kà kún mọ́ ebi ekpọ àwọn dípò pé wọ́n jẹun táwọn àpé torí wọn lọ́lọ́run ti dá gbogbo lẹ̀ yìí torí àwọn èèyàn yìí náà ni torí ẹ̀ agbọ́dọ̀ sàmójútó bí ìdàgbàsókè ó ti ṣe bọ́ mi yàn bí lọ́sọ́jú ó ti ṣe bá wọn láwùjọ nínú àjọṣepọ̀ wa pẹ̀lú gbèsè ayé nu àwọn kan gbọ́dọ̀ máa tún ṣe káwọn kan máa bàjẹ́ àwọn kan gbọ́dọ̀ máa tó káwọn kan máa dàrú Ọlọ́run ọba mọsàwá ní bàṣẹ jẹ gbogbo nítorí bá tún ṣe ìwọ náà sánà bá lè kún àtúnṣe ó ṣe bá ní gbogbo nítorí bá dàbí ìgbà tó fẹ́ bàjẹ́ wá ọ̀nà bí òtún ṣe ní bàjẹ́ ní bí gbèsè ayé ṣe gbọ́dọ̀ máa lọ nù àmọ́ ìjọba tún nǹkan ṣe wọ́n náwó ribiribi láti mú kí nǹkan kan jọjú èyí wá lẹ fẹ́fẹ́ onú hàn torí pé ìjọba ṣe tó bí yín nú ẹ wá ń sọ gbogbo nǹkan yẹn lóko ẹ ń lù ń kùmà ẹ ń sọ ń pọ́npó ẹ ń dáná sun torí pé ẹ fẹ́ gbẹ̀tọ̀ yín ọ̀dájú pórí yín ò pè torí pé eléyìí tí wọ́n ṣe kalẹ̀ yìí nǹkan dùnú lọ́yẹ kọjẹ́ kọ̀ wá yẹ kọjẹ́ pé ẹ̀yin náà lẹ́ẹ̀tún wá fọwọ́ ara yín bàjẹ́ torí pé gbogbo ẹni tó bá gbọ́n láyé ìdí kátúnṣe ni wọ́n máa bá wọn ní bá nídìí ká bàjẹ́ torí pé tí o ti torí pọ̀ ń wá nǹkan kan bàjẹ́ wọn ọlọ́run ló mọ iye ọdún tẹ́ẹ̀tún ṣe pẹ̀lú mímọ́ wò pẹ̀lú àwòrán bẹ́ẹ̀ ti ṣe bàjẹ́ wọn kọ́lọ́run tó mẹ́nìkan wá tí ọ̀wá tún ṣe nǹkan yẹn sì ti wà ń dáadáa tẹ́lẹ̀ kí ló dé tí wọ́n máa ba nǹkan jẹ́ dáadáa tọ́lọ̀ dáadáa ọwọ́ ọlọ́run ò lè máa fi bà nǹkan jẹ́ dáadáa ẹsẹ̀ ọlọ́run ò lè máa fi bà nǹkan jẹ́ dáadáa làákàyè ọlọ́run ò máa fi bà nǹkan jẹ́. bákan náà nínú pé ọ̀n rẹ pẹ̀lú ìgbésí ayé yìí òun náà àwọn ẹranko tó ń sẹ̀mí táwọn náà jọ ń gbé pẹ̀lú wa nínú ìgbésí ayé yìí ọ̀ràn yẹn ló jẹ́ o kíkẹ́ mójútó a gbọdọ máa pa wọ́n pakúpa a sì gbọdọ máa fìyà jẹ wọn a sì gbọdọ kọ dínà káwọn náà sẹ̀mí tiwọn náà tó bá yẹ ni àwọn nǹkan tó lọ́n gbà fún wa pa lè àwọn ẹran yìí ṣe bíi jíjẹ o ò nílò fún jíjẹ ọkàn wọnú gbólọ lọ ń bá lọ sọ di àwọn ẹran ọwọ́ ń pa wọ́n dalẹ̀ ń pa wọ́n dalẹ̀ o sì wálé lọ́wọ́ fìfo ó dájú pé n tó o sì ọ̀dà rárá ni kí ló dé tó fà wọ́n náà lẹ̀ fún ọmọ sẹ̀mí wọn oní tí mo bá wọnú gbọ́ ọdẹ lónìí máa rí i pé mo pogún gàlà ó sì rí gbogbo ẹ̀ pátán ó mú wálé ó mú kankan nù rẹ̀ wálé onítorí ká lè bá a mọ̀ pé ọdẹ tó dára ẹ̀ lójú ni ọ sí ọ̀rẹ́ láì àwọn ẹranko yìí náà wọ́n lẹ́tọ̀ọ́ kọ́ sẹ̀mí kí ló dé tí wọ́n ṣe pupa wọn nígbà tó bùkátà ẹran wọn fún jíjẹ àbí fún títà rówó ṣe nǹkan míì kí ló dé tó ṣe pupa wọn fọ́ọ̀mù yìí pé fífi ìyà jẹ àwọn ẹranko ní fífi àjẹ wọn lè tí ò nídìí ó lè ṣe sábàbí kó rí náà yẹn nírọ̀rùn bí gẹ́gẹ́ bó ti ṣe wá nínú ẹ̀gbá wọ̀rọ̀ látọ̀dọ̀ anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam nípa arábìnrin kan tí ó wọ náà nítorí olóńgbò kan tó sún mọ́lẹ̀ kò fún lóúnjẹ láyé ibi tó sún mọ́ kò sì tú olóńgbò yìí sílẹ̀ láti jáde lọ wá oúnjẹ jẹ. kò olongbo olóńgbò yìí sílẹ̀ láti jáde lọ owó oúnjẹ jẹ kódà bó ṣe kọjá koríko ńgbà tí bá polongo tí ò rí nǹkan kan mí jẹ tó bá jẹ koríko ọlọ́run lè fi gbẹ̀mí rẹ̀ ró ohun tí ẹ̀ túlẹ̀ anabi sallallahu alaihi ni yọ wọ̀ náà nítorí olóńgbò yìí torí ẹ̀ àwọn ẹranko tí bá wa gbé tí wọ́n dé wá tí wọn ò sì sínú ìtọ́lọ̀ ní kápá àbánabi sallallahu alaihi wa sallam ní gbogbo bí tá a bá ti rí wọn a gbọ́dọ̀ fìyà jẹ wọn o a gbọ́dọ̀ fìyà jẹ wọn tá a bá ti pọ́n wọn lé tá a pọ́n wọn lé tá a fún wọn lẹ́tọ̀ọ́ wọn amàlè tá ẹranko rálì jẹ́nà wọ̀ gẹ́gẹ́ bí arákùnrin kan tó ń gbẹ́ngbẹ́ ń gbẹ́ngbẹ́ ó fi débi tó mi ó sì sọ̀kalẹ̀ sínú kànga. ọpọn mi ó mú jíjáde tí ó jáde lẹ́yìn tó mú mi tiẹ̀ tán tó lọ tó bá rí ajá kan ajá yìí ń yọ ahọ́n síta látàrí òǹgbẹ burúkú tí ń gbẹ arákùnrin yìí ní ó dájú kó òǹgbẹ tí ń gbẹ ajá yìí ọ̀pọ̀ ń gbẹ òun náà ṣáájú kó tó débi kànga yìí àìsí ò lè dá bẹ́ẹ̀lù kànga kọ́ á lóun ó lè tara pọ́ǹfẹ́ rẹ̀ ń gbẹ koríko he báyìí larakùnrin yìí bọ́ kànga padà ó sì bá fi nǹkan bomi wá ó gbé kalẹ̀ fájà ajá mu fashakara Allahu ta'ala lahu faghafara lahu ọlọ́run dúpẹ́ fún ó sì ṣàforíjì fún lórí pé ó fún ajá lómi mu ajá tí bọ́ gbélé fa torí kó lè bá a mọ̀ pé àwọn ẹranko yẹn ẹ̀tọ́ ni. kéèyàn ó ṣe dáadáa sí wọn tó bá jẹ́ pé ẹlẹ́dẹ̀ ló bọ́ sínú takùtẹ́ tó mu ti ń ké tó ń ti kọ́ lọ́nṣẹ́ ẹlẹ́dẹ̀ jíjẹ lé wọ̀ ọ gbọ́dọ̀ jẹ ọ gbọ́dọ̀ fowó rà ọ gbọ́dọ̀ sì jẹ́ pé ńlọ fi ń ṣòwò àwa rí ẹlẹ́dẹ̀ nínú takùtẹ́ ọwọ́ arọ àwa lọ́rùn láti yọ nínú takùtẹ́ yìí lọ́nà tí òfin ní rí wa gé jẹ torí pé kìí ṣe gbogbo ẹranko tó fẹ́ gbà lẹ̀ náà lọ́mọ kó fẹ́ gbò ńlẹ̀ ó tún lè rọ ọmú pé ìwọ náà kúkú lọ dẹ tàkúté ọ̀rọ̀ Ọlọ́run láti túlẹ̀ ọwọ́ àtúlẹ̀ Ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ó tún sọ lẹ́sàn tonti pé ẹlẹ́dẹ̀ ọ̀tọ̀ ká jẹ ṣùgbọ́n Ọlọ́run bá fáwọn náà lẹ́tọ̀ọ́ kán sẹ̀mí torí pé tí ọba yẹ kán sẹ̀mí ìwọ kọ́kọ́ lọ tó dá wọn tó sì láàgbọ́dọ̀ jẹ wọn. kìí kúkú sẹlẹ́dẹ̀ nìkan lẹ́ranko tó lọ́n dá tó ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ ọlọ́run fáwọn náà ní hakul haya kí wọ́n lẹ́tọ̀ọ́ kún ọ́sẹ̀ mi torí sẹ̀mí wọn àdánwò ní fáwà ẹran ní lọ́n àmọ́ lọ́n pè lẹ́ran burúkú ẹran burúkú náà àwọn jẹ ìjẹba sì gbogbo wọn tán wọ́n ọlọ́kọ̀ lọ́nà torí ẹ̀ àwọn sàhábà wa ṣé tá a bá sànù ẹranko náà tún gbà ládàá ni ìlẹ́yìn sànù ajá ẹ̀ní ọlọ́run foríjì ọlọ́run dúpẹ́ fún anábì ní bẹ́ẹ̀ ni fi kulli kabidin ratibatin ajr gbogbo ẹnikẹ́ni tó bá ṣe dáadáa sí abẹ́dọ̀ tí ń mí gbogbo ẹnikẹ́ni tó bá ṣe dáadáa sí abẹ́dọ̀ kan tí ń mí ọlọ́run sàn rẹ̀ yẹn ni gbogbo ẹranko tí ń mí tó o bá ṣe dáadáa sí ọtọ́ ń jíjẹ kọ̀ tọ́ ń jíjẹ dáadáa tó ṣe sí yẹn wàá gba aládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa. sọ eléyìí jẹ́ báwo tọ́ ra ewúrẹ́ mu tọ́ máa lù bí kókó kóyè lọ́ ń gbọ́ yẹn o ìkà tọ́ ra àgùntàn mu tọ́ dámígbóná lu lórí láàyè ìkà ni ọ̀ gbogbo eléyìí ò sínú tọ́ da o ọlọ́wọ́n ọba ọ̀fẹ́ o ọlọ́wọ́n ọba sílé wọ̀ o tọ́ kò sí lábẹ́ eléyìí pé kápá ntí ọlọ́run ọba àbánabi sallallahu alaihi wasallam ń pa wá láti kápá bí ejò bí àkekèé gbogbo tẹ́ bá rí ẹ pa gẹ́gẹ́ bí ọmọ alẹ́ gbogbo bẹ́ẹ̀ bá ti rí kẹ́ pa so eléyìí ọ̀bọ sábẹ́ ẹ̀ láàánú ni ká láàánú à ń tẹ̀lé tọ́lọ̀ ni ọlọ́run náà ló ní apá wọn. bákan náà kò sí lábẹ́ rẹ̀ pé ẹ̀fọn kápá kálukọ́ pẹ́ ìfọ́njarí kẹfọ́n mọ́ pọ́ kó wọn tó pọ́ wọ́n pa eléyìí ò burú. bákan náà pípa èkúté pípa òkété pípa sínrin gbogbo eléyìí ò sínú pọ̀ láàánú ọmọ bá wọn gbélé mi gbàdé ti pé èèyàn ọmọ ti ń ṣe tí wọn wàá fa rẹ burúkú fún ọ Ebola lásà. Hmm? gbogbo ẹ̀ tó bẹ́ẹ̀ mọ̀ pé lára àwọn kan ti ń fà náà làwọn kìnnì wọn àyàn bí èkúté bí nǹkan kan kọ́dà kọ́ má sí ẹ̀bùrú àkọ́ má sí kí gbogbo tó bá torí kẹ́ pa kálukó sùn eléyìí jẹ́ abala bíi eléyìí ò sínú pọ̀ láàánú kò sínú pé yẹn dátidàtí ní ọ rárá o dátẹ́lẹ̀ báyìí wa ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o a gbọ́dọ̀ fi ayé wa káfi tá a yọ kọ́ ma wá maṣíìnì wàkúwà. Wa bí ìgbà tó ṣe pé mi mẹ́wàá lọ́lọ́run fún ẹ ọwọ́ afẹ́ já wọn kan dànù nínú wa kó fi kù wọn bá tí ọba kù ó ti mọ̀ yín pé ẹ̀mí rẹ̀ ọ̀làrọ̀ kí ló ń wá wàkuwà sí lórí mọ́ṣíìnì ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa mọ́ṣíìnì ń wà pé òun ti jogún kú ikú ò ní pa òun kẹ́sì máa wọ nǹkan o tó bá ti lè ṣubú lórí mọ́ṣíìnì tà ìṣubú ariwo tí ó máa jáde lẹ́nu rẹ̀ nígbà yẹn yẹn má wò mí ràn o ẹ mẹ́tẹ̀ ń kú báyìí o èmi nìkan ni yá mi bí o ah, ah. ṣé òótọ́ sì ni irọ́ ni irọ́ ni ọ yẹ kó wọ ọ̀ràn ìwọ tó yẹ pé ìwàkuwà lọ ń wa mẹsìnì ní ìsìn bíi kúkú bíi yíyè láàrin ìgboro ó sì dáná bo mẹsìnì spido spidomita rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní hundred hundred and twenty hundred and thirty nínú ìgboro ọwọ́ asubú tí wọ́n forí sálẹ̀ ọwọ́ á ní ẹ̀dá kan ẹ̀ má wò míràn o àwọn èèyàn tó ti fẹ́ gbá dànù káwọn òkú dànù. ọwọ ni káwọn ọmọ wọ ọràn nínú pé ọ ò lo ẹ̀tọ́ tó lọ́n fún ọ dáadáa mi Ọlọ́run fún ọ fọwọ́ ara bàjẹ́ bákan náà ọmọ wa mọ́tò ń orí pé tírélà ń bọ̀ tírélà ń lọ ọwọ wọ àárín wọn ti lọ à gbogbo ìgbà ló lé lọ ó ṣeé ṣe kéńjìnì tiwọn náà kórìí pé òsì ní táwọn náà fẹ́ láti fi ọ ṣe ẹran léyà káwọn náà tiẹ̀ ní rẹ́kọ́ọ̀dù pé àwọn ṣe kú pààyàn rí gẹ́gẹ́ bí àwọn ọ̀daràn tírélà apá kan jọ́ daràn nínú wa wọ́n máa ṣírò rẹ̀ fúnra wọn pé èèyàn mélòó ni wọ́n ti ṣe kú parí látijọ́ tó ti wà tírélà tọ́ba aléyàn méjì mẹ́ta wọn ni àwọn ah, ò tí ì gbowó ò tí ì gbowó àwọn ti ẹsẹ̀ bíbí ọgọ́ta bí ogójì la hawla wala quwwata illa billah àwọn náà wá fẹ́ fi ọ́ ṣe ẹran léyà pé ẹni tó ń bọ̀ yìí àwọn pamara àwọn láàrin àfi bí agolo ọ̀lẹ̀ tó wọ́n ń sábọ̀ ipò tètè bọ́ láàrin wọn eléyìí àti eléyìí náà wá tẹ̀ náà wọ́n bá bọ́ sáàrin wọn wọ́n bá pọ́npánpẹ́ wọ́n bá túlẹ̀ sọ yẹ bẹ́ẹ̀ kò kúkú yẹ bẹ́ẹ̀ kọ́ máa fẹ̀mí ara rẹ kọ́ máa fi wéwu lórí rọ́ eléyìí ò sínú tọ́da o bákan náà ẹran lọ ń tà kọ́rọ̀ tó tọrọ ó ti lọ mẹ́ran ó ti lọ mọ́bẹ̀ẹ́ tí lọ mọ bẹ́ẹ̀ wọ́n gbé ọ wọ́n pọ̀ ẹran wọn ni kò máa fi ọbẹ gé o kìí ṣèyàn o o tó máa fọ̀ bẹ́ẹ̀ halẹ̀ mọ́yàn o ti lọ yọ àdá àdá tó ń fi sẹ́ran nípa ó ló wọn sọ kí ni kí ni kí ní àtọ̀ náà jẹ́ pé kọ́rọ̀ mẹ́tì tọrọ̀ ó bẹ ó ti lọ padà lélẹ́yìn bẹ́ẹ̀ nu torí ó pé òní ṣekú pa ẹnìkan kí wọ́n máa wò wọ́n náà ràn bá òní ṣekú pa ẹnìkan kí wọ́n máa wò wọ́n náà ràn bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé ọ̀rọ̀ ní tì tọrọ láàrin rẹ̀ àtẹnìkan yóò ti lọ gbé ma òun lè dáná àgbọn yọ lórí bó ṣe lẹ́tọ̀ àti sẹ̀mí ló náà lẹ́tọ̀ àti sẹ̀mí ó sì lè ṣekú pa kẹ́nìkan máa pàtẹ́wọ́ fún ọ ìwọ náà lọ́njọ́ náà ni torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ sọ ẹ̀tọ́ àti sẹ̀mí kò gbọ́dọ̀ fi ráàrí ọ̀rọ̀ tí ì tọrọ o ti lọ yọ̀ wo ìwọ bàbá olóògùn babaláwo ìwọ fi lè pọ̀fọ̀ kan kí nǹkan kún sẹ́nìkan bẹ̀ tọ̀fọ̀tọ̀fọ̀ ló ó sì yàjẹ́ débi pé ó kù tọ̀fọ̀tọ̀fọ̀ lẹ́nu torí ẹ̀ ọ̀dọ̀ wa ìgbésí ayé wa gbọ́dọ̀ fi ṣeré àmánà ni ohun afúnṣọ́ni ọlọ́run ọba ni ó gbẹ̀mí kálukú tásìkò rẹ̀ bá tó kọ̀tọ́ kí wọ́n ọmọ wa wọ́nà láti kánjú para rẹ̀ أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير واشهد ان نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا وبعد فاتقوا الله عباد الله dájúdájú àjọṣepọ̀ وتنبلاني واتي bẹ láàrin wa àti ẹ̀mí wa àjọṣepọ̀ tó يا ni nla ẹ̀mí ò lè yàyàn nígbà kan ṣáájú kíkó tó dé kíkó bá dé ẹ̀mí ò fi yàn án lẹ̀ ó sìn yàn ṣùgbọ́n lẹ́ẹ̀kan láàrin ẹ̀mí ò tún máa wá bára nínú sàárè lẹ́ẹ̀kan láàrin ẹ̀mí ò máa wá bára nínú sàárè kó tó wá dijọ́ gbẹ̀ndà kìyàmà tẹ́mi ò tún ní ya tí ò tún ní yára mọ́ torí ẹ̀ la ṣe ń bùkátà láti tún ẹ̀mí wa ṣe jàmá nínú téèyàn máa fi tún ẹ̀mí ṣe ni kéèyàn máa ka Al-Qur'an kó sì máa kọ́ máa wo ìtumọ̀ tó ń kà á kó máa lọ síbi ìdánilẹ́kọ̀ọ́ níbi tí ó ti máa mọ̀ nípa tọ́lọ́n àti tànàbì Muhammad sallallahu alayhi wa sallam tí ó ti máa nímọ̀ nípa ẹ̀sìn Islam eléyìí tí máa jẹ́ kí ẹ̀mí wọn má tí máa jẹ́ ká rọ́lọ̀ súnmọ́ dáadáa tí máa jẹ́ ká ní àmọ̀dájú lórí gbogbo nǹkan ṣe lẹ́sìn eléyìí tí máa jẹ́ ká súnmọ́ lọ́wọ́n bá pẹ́kípẹ́kí eléyìí bẹnu tí máa ń ran abẹ̀mí lọ́wọ́ láti tún ẹ̀mí rẹ̀ ṣe kọ́ máa gbọ́ nípa àtàgbésí ayé àwọn ẹni rẹ àwọn anabi ọlọ́ tóbi dórí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́ máa gbọ́ nípa àgbésí ayé àwọn sàhábà àtàwọn ẹni tó pọ̀ ọ́ lé wọn báwo ni wọ́n ti ṣe ṣe báwo ni imáni ṣe lápá lára wọn tí wọ́n fi pọ̀ ní dáadáa kọ́ ọjà ni tó ṣe yí pé yóò máa ṣe ìrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbogbo eléyìí ń bẹ́ẹ̀ tí máa jẹ́ kẹ́mi ọ̀ ká máa sin lọ́run bọ́lọ́run ti ṣe fi pa wá láṣẹ wọn máa ṣe gbẹ̀yìn nídìí àti sinlọ ó máa ń jẹ kẹmí ọmọ ẹ̀mí ló bàjẹ́ làwọn èèyàn kéré nídìí àti sinlọ láwùjọ wa ẹ̀mí wọn ló dàrú ló jẹ́ kí wọ́n má ka ìsìn islam kún kankan wọ́n ń jẹ́ mùsùlùmí lórúkọ lásán wọn kì í sinlọ rárá ẹ̀mí wọn ló bàjẹ́ tẹ́mi bá sì ti bàjẹ́ ara máa tẹ̀lé mi torí ẹ̀ ọlọ́mọ bẹ̀mí tiwa jẹ́ o ìgbésí ayé o òun afúnṣọ́ ni àwọn ọmọ ara wa kótó di pa dára wa mọ̀ ṣùgbọ́n lọ́n ti mọ̀ wá kótó di pa ń bẹ ó sì mọ̀ wá lẹ́yìn tó mú ni máa bẹ kò sì síbi tá a fẹ́ sápamọ́ sí tí ò ní wá dá wa màmá lẹ́yìn ìgbà tá a bá sí ma ọlọ́run ọba yìí ló fún wa ní àmánà ká máa sẹ̀mí kò sì sàdédé fún wa ní àmánà ká sẹ̀mí àfi ká lè bá a lò dáadáa nínú lílo àmánà yìí dáadáa ní ká sin lọ́hùn kò sí ní tá a fi gbèsè ayé ṣe bí ká sin lọ́hùn gbogbo àwọn nǹkan míì wọ́n máa tẹ̀lé sísin lọ́nà ṣùgbọ́n ẹni tó bá lo ìgbésí ayé tiẹ̀ báṣubàṣu tó bá lò rádaràda tí ò fi sin lọ́n gbogbo ìṣẹ́jú kan tá a bá lò nílé ayé ń bì tá a fi ṣe pálapàla tá a fi ṣe ránù àbámà ńlá ni ọjà sí lọ́jọ́ àbámà tí ò ní sí ọ̀nà àti ṣàtúnṣe má kọ́lọ̀ wọn bá wọn mẹ́sẹ̀ tí wà bẹ́ẹ̀. bákan náà àjọṣepọ̀ tí ọjọ́ tẹ́lẹ̀ kẹta òun náà ni alaqatul insani bi ghayrihi minan nas àjọṣepọ̀ tí ń bẹ láàrin èèyàn àtàwọn èèyàn míì èèyàn àti èèyàn wọn kì í yára wọn tó bá sá fáwọn kan tó lóòlè bá wọn ṣe táwọn bá sá fún ọ tán láwọn ò lè bọ́ ọ ṣe máa sá fún èèyàn lọ́sọ́dọ̀ èèyàn bí ìgbésí ayé ti ṣe rí nu ó rí i pé ńgbà tó sá fáwọn kan àwọn kan lọ́ọ́ lọ́ọ́ bá torí pé èèyàn ni wọ́ọ́ ọlọ́run ọba dá wa ní dídá aláìlèdásẹ̀mí à ń bùkátà ẹlòmíì tó bá wò gbèsè ayé rẹ wàá rí kó lè dáse ó lè dásẹ̀mí ó ń bùkátà ẹlòmíì ẹlòmíì náà sì ń bùkátà rẹ bí bùkátà tó tó ń bùkátà ẹlòmíì ńlọ́fà ló fi jẹ́ pé ńgbà míì ọ̀gàn sẹ́nu ọ̀nà léèyàn fún wákàtí kan wákàtí méjì wákàtí mẹ́ta kí lẹ̀ ń wá mo ń dúró de bàbá yìí nìyí bùkátà tó ní sí lójú ojú kìí ṣe pé ọgọ kìí ṣe pé ọmọ tó fásitì rẹ sí torí kí èèyàn ń bùkátà èèyàn ó rí téèyàn wá wọn náà wà wọn lè pe láti wákàtí méjì làwọn ti ń dúró dùn ọ ah, bí ọwọ ẹ máa lọ wọn ò ní lọ torí kí wọn ní bùkátà sí ọnà bọlọ ti ṣe dọmi èèyàn nù tó o bá tún wò ó lọ wàá rí i pé bóyá sẹ́tì wọ́n ń ṣe àwọn èèyàn bùkátà rẹ̀ wọ́n bọ́ ńlẹ̀ wọ́n bọ́ ńlẹ̀ wọ́n mọ̀ wádọ̀ rẹ̀ náà bọ́ọ̀ bá sílẹ̀ wọn dùn ó di ọ kí ló dé kẹsàn nìkan ní ṣiṣẹ́ yìí wọ́n lẹ́ lómi náà ń ṣe tí ẹnìkan lọ tẹ́ wa lọ́rùn kò sẹ́ni tó lè bá wa ṣe tí ó tẹ́ wa lọ́rùn bí jẹ subhanallah torí ẹ èèyàn ò lè sá fún yàn kó má jẹ pọ́dún èèyàn náà ni ó tún lọ bọ́lá ti ṣe dá wa nìyẹn àwọn èèyàn táwọn wa ń bá ṣe yìí bákan méjì ni wọn o ọ̀sìnkàn wà àdá ó lè jẹ́ ọ̀rẹ́ ó sì lè jọ́ta báwọn èèyàn ti ṣe rí nu àwọn ọ̀rẹ́ wa tá a kà kún ọ̀rẹ́ wa tí ìbáṣepọ̀ wà láàrin wa pẹ̀lú wọn àwọn náà ni àwọn ọmọ ẹ̀yà wa mùsùlùmí ọ̀rẹ́ wa ni wọn o mùsùlùmí ọ̀rẹ́ rẹ ni o ò mú mùsùlùmí lọ́tà o pé èmi pẹ̀lú rẹ̀ sì jọ kẹsẹ̀ bọ́ sòkòtò kan náà ni á sì jọ fi hàn ra á jọ ná bí owó a'udhu billahi minash shaitani rajim tá a bá wò tá a rí pé mùsùlùmí ni wọ mùsùlùmí lò kí wọn lè jọ ná bí owó èdì níyàwó aṣ-ṣaitani níyàwó sọ yẹ ká gbà láyè kò yẹ ká gbà láyè torí ẹ àárín mùsùlùmí sí mùsùlùmí ìrẹ́pọ̀ ló wà ìbáṣepọ̀ dáadáa ló wà á lè wà ká má ṣẹ̀ra wa a lè wà ká má sira wa gbọ́ yìí ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ ká sì àtúnṣe torí pé mùsùlùmí ni mùsùlùmí ni wọ ó ti ta ó ti tayọ gbogbo nǹkan míì ó ti tayọ gbogbo nǹkan míì ìdí ni táwa bá gbélé yìí àwùjọ wọ́ọ̀ dàgàn àwùjọ ọwọ́ ọ̀dà gan torí kò sí ah mùsùlùmí sì ni mùsùlùmí lèmi náà kò tí ẹ jẹ́ mọ́tíǹsì òǹgá ni mùsùlùmí tẹ ẹ mùsùlùmí tèmi náà jẹ́ kò jẹ́ kémi náà máa ti ń ṣe torí gbogbo ń jẹ́ ṣe sí mi dùn mí ṣéṣì ẹni ọ̀hún á dùn mí islam yóò jẹ́ ká gbé mi ìrẹ́pọ̀ sì tún máa tẹ̀síwájú torí ẹ̀ alimuslimu ọ̀kùn muslim mùsùlùmí tẹ́ rí yẹn ọmọ ìyá ló jẹ́ fún mùsùlùmí o tábàtú àjọjọ́ máa ya àgọ́dọ̀ máa wúra wá o nítorí pé èèyàn tó ń dá wa èèyàn tí ó máa ṣe tọlọ nígbà kan tí ó sì tún máa ṣe nígbà míì tá a bá rí àwọn ọmọ ẹ̀yà wa mùsùlùmí ọ̀kan nínú wọn ó ń ṣe tí ọ̀dà ó ń hùwà pálapàla ó ń hùwà ségesège lọ lórí pé sì máa dùn èmi ni pé kí n bàyàn lọ́kàn jẹ́ èmi fẹ́ bàyàn lọ́kàn jẹ́ akọ̀ fún eléyìí ń bẹ́nu wọ rẹ̀ lórí wa ó sì ń bẹ́nu àwùjọ lórí wa nínú ìwọ àwùjọ lórí wa ìpè tá a bá rẹ́ni tí ń ṣèbàjẹ́ àkàn gbọ́dọ̀ ti torí kó ti jẹ́ mùsùlùmí ọmọ ìyá wa ká máa wá wòran torí kaburú ńlá ọmọ bàá ṣẹlẹ̀ torí kaburú ńlá kọ́mọ bàá ṣẹlẹ̀ torí pé ẹ̀sìn Islam pa wá láti ká sòdodo nínú òdodo sísọ sí ní tábà rẹ ni tí ń ṣe ìbàjẹ́ ńkọ́ kákọ̀ fún ìbàjẹ́ lẹ̀ ń ṣe yìí ò kọ́dà o. àìtótó ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án ka irọ́ lásán ni o irọ́ lásán o àṣà àwọn àṣebàjẹ́ nìyẹn wọn à ní sọ fẹ́ni tí ń ṣèbàjẹ́ lójú rẹ̀ kó lè mọ̀ pé ń ṣèbàjẹ́ kọ́ pátì tó bá ti wá pẹ́yìn dà wọn mọ̀ sọ wọn ò ní tójú rẹ̀ ka ẹsẹ̀ mẹ́sàn-án yẹn àmọ́ wọn mọ̀ Ubadah ibn as-Samit radiyallahu anhu oni bayana rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam ala an naqula al-haqqa aynama kunna la nakhafu fillahi lawmata la'im oni àwa afi àtìlẹ́yìn wa hàn sanabi sallallahu alayhi wa sallam lórí ipa àmà sọ òdodo níbikíbi tá a bá bára wa àmà sọ òdodo ni a sì ní bẹ̀rù. èébú ẹni tí ó bu wa lópin ìgbà tó bá ṣe pé tọ́lọ́n là ṣe eléyìí àwa fi wa hàn nábì sallallahu alaihi wasallam lórí ẹ̀ síbẹ̀ làwa náà rí lónìí síbi irọ́ pípa làwa fi ń ṣe làwa fi ń ṣe wa lò ẹ mọ̀ pé ọ̀rẹ́ yín ọmọ ìyá yín mùsùlùmí ó ń sa kan ẹ̀ ní wá sọ fún ẹ̀ ní ẹ̀yin rẹ̀ lẹ́tì wàá sọ ẹ̀ máa dá yẹyẹ rẹ̀ lẹ̀ ẹ̀ máa sọ̀rọ̀ rẹ̀ láì dá ẹ̀ máa ní à gbajẹ́ tí ń bẹ lọ́wọ́ peléke ní rí ẹnìkan ẹni tẹ́ ń jọ ń sọ tí ó ní tẹ́ ẹ ti pé ẹ ti sọ fún rí àní rẹ̀ nìkan tí ó sọ fún yín kẹ́lẹ́ bá dẹ́kun bàjẹ́ wa wípé ká mùsùlùmí yóò máa pe mùsùlùmí lọ sí di dáadáa mùsùlùmí ni wọ́n bí mùsùlùmí ni bàbá àti ìyá rẹ̀ walakinnahu la yusalli ṣùgbọ́n kì í ṣe sọ̀láàtì sẹ́yẹ ká máa wòran sẹ́yẹ ká máa wòran o wọ́n ti pèpè fún sọ̀láàtì yalla ya akhi ẹ̀ dìde ẹja lọ masjid bákan náà sọ́mu Ramadan dé òṣèṣù ya akhi. ṣebí mùsùlùmí wà náà ètí rí kí ló sí ọ ẹ gbọ́dọ̀ dákẹ́ o kẹwàá máa ṣàṣà yorùbá pé ntọ́pẹ́ ní sè kí lọ mọ́sálásí ó lè tó pé onu kí ẹ ṣe rọmọdán ó lè tó pé onu kí ẹ yọ zakat pé kí ló pé ṣé iná pé yìí ọmọ ẹ̀yà rẹ̀ ni báwo ó ti kọ́ ọmọ ẹ̀yà rẹ̀ ọwọ́ ìdí tó tó bá rí i pé kò ṣe dáadáa wá kọ ìbàjẹ́ fún tó bá rí i pé ń ṣe ìbàjẹ́ tó rí i pé ń ṣe ìbàjẹ́ nínú ìbàjẹ́ tó wọ́pọ̀ láwùjọ wa tó rọrùn káwọn èèyàn láti ṣe gan òun náà ni kí wọ́n máa ba ara wọn jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ ara wọn lẹ́yìn láì dá ẹni tó bá ti lè gbé wá bọ̀ dẹ́kun rẹ̀ bá a kò pín sí i nítorí ló ń ṣe yí báyìí bó ṣe lórí yìí sóò ti sọ fún rí ó ní sọ fún ọ̀ sọ Okay. Oh, àwa tó wọn à ń sọ fún bóun tí wàá ti jẹ tó ń sọ fún wa ká lè bọ́ sọ fún ni a kìí ṣe bẹ́ẹ̀ ká lè bá a mọ̀ ni ká lè bá a mọ̀ káwa náà dẹni tí ó dẹ́ṣẹ̀ lọ́dọ̀ lọ nsọ lọ́dọ̀ rẹ̀ báyìí kọ́ sọ fún tẹ̀mọ̀ pé kò ní lè bá yín dọ́dọ̀ rẹ̀ wọn ò bí dáa tí ó tún sọ̀rọ̀ ẹ̀ mọ̀ wọn ò bí dáa tí ó sọ̀rọ̀ ẹ̀ mọ̀ yẹ́sì gbogbo ẹni tó wá sọ̀rọ̀ ẹnìkan fún ọ lẹ́yìn láì dáa majority wọn ninety nine point nine percent wọn wọn ò láyà. gbogbo ẹni tí ń bá yàn jẹ lẹ́yìn kò láyà torí pé tó o bá láyà ọ kí ló dé o fẹ́ sọ̀rọ̀ ṣé bó bìnrin ọ kí ló dé tó o fẹ́ sọ̀rọ̀ dọ̀lẹ́ ẹni tó o mọ̀ kó side down tí o gbà pa pamọ́ra kó o ṣe sùúrù àfi kọ́ máa bàjẹ́ òun lọ́ọ́ bá àmàna pọ̀ ni àmọ́ tó ti mọ̀ pé bàjẹ́ lásán ló ń ẹni tí kọba ti rí ṣe tí ìbá ṣe kọ rẹ ni máa lùlù fún toró lórin orin ìbá ti dùn kọ tí ìbá ṣe kọ ń lùlù sí orin tí wọn náà máa ń fẹnu lásán kọrin orin tó gbọ́ yóò máa sú ọ yóò máa sú ọ àmọ́ tí wọn náà bá débi tí wọn ti lu omele tí wọn náà tó fẹnu ṣe tántántántán pé òkè ó ń lù sọ pé tántántántán ó tún máa dùn mọ́ ẹni tí ń gbọgbọ kúgbọ ni ò jẹ́ kí ìsọkúsọ tán torí pé tá a bá pàtẹ ìsọkúsọ táàrẹ́ ni tẹ́tí gbọ́ ìgbọ́kúgbọ̀ àwùjọ ọmọ àbí òní ma wàláyé ọmọ. ó gbé wá bá wa lé ọ ó gbé lọ bá àwọn àwọn náà lé ọ òun náà bẹ̀rẹ̀ sí sọ dáadáa àbí òní sọ dáadáa yóò bẹ̀rẹ̀ sí ní sọ dáadáa. torí ẹ anabi wa muhammed sallallahu alayhi wa sallam oní rọ ra'a minkum munkaran fali biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi fabi dhalika ad'afu al-iman. ẹnikẹ́ni nínú yín tó bá rí kí wọ́n ń ṣèbàjẹ́ kó fọwọ́ rẹ̀ kó fi yí padà sí dáadáa a lè fọwọ́ yí padà anabi sallallahu alaihi wasallam ní ẹfọ ahọ́n yí padà a lè fọ ahọ́n yí padà ajẹ́pé ẹ̀fọ́ kankọ́ òun lọ lẹ́jù nínú gbàgbọ́ so kò lè burúburú kó burú débi pé èèyàn tún lè fọkàn kọ́ káwa máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn káwa máa pè wọ́n lọ sí di dáadáa ara ẹ̀sìn wa ni o kése pa mú kànfi kan lẹ̀ o a máa pè wọ́n lọ sídìí kán ṣe dáadáa àní kọ́ bàjẹ́ fún wọn a máa kọ́ ìbàjẹ́ a sì máa pè wọ́n lọ sídìí dáadáa bẹ́ẹ̀ sì ti wá ti ṣe wínu tabara àwọn kan tán mú kànfi kan lẹ̀ àwọn wọn mọ ẹni tó gbégbé kúgbé wá bá wọn àwọn làwọn máa pè yẹn lọ sídìí dáadáa ni àwọn ò ní kọ́ bàjẹ́ torí táwọn bá ń kọ́ bàjẹ́ àwọn èèyàn ò ní kọ́ lẹ́yìn àwọn ẹjẹ kí kálukú ọka lọ ó sìgá kọka lọ bàbá òsìnà kọka lọ bàbá bàbá bàbá òrìbà kó nà ọka lọ bàbá tọríkọ kó nà ọka lọ bàbá nàkìsàbẹ́ndì kó nà ọka lọ everybody ẹ ká lọ. kásá lè pọ̀ nọ́mbà nọ́mbà ẹ mọ̀ pé nọ́mbà tó pọ̀ dáadáa tí máa pọ̀ ń aburú lọ́wọ́ alábẹ́rẹ́ wa ma aktharu nnasi walau harasta bi mu'minin àwọn ètò pọ̀jù nínú àwọn èèyàn kò síbòsílẹ̀ ìsìláàmù sọ pé ká pèpè lọ sídìí dáadáa tẹ bá rí pé àwọn èèyàn ṣe kíni wọn à ṣe dáadáa kẹ́kọ̀ọ́ ìbàjẹ́ fáwọn èèyàn nígbà tẹ bá rí pé ìbàjẹ́ yẹn ni wọ́n ń ṣe. tẹ bá kùnà láti ṣe bẹ́ẹ̀ aburú ọ̀sẹ̀lẹ̀ o alábìnrin la ta'murunna bil ma'ruf wa la tanhawunna 'anil munkar aw la yushikanna Allahu an yab'atha 'alaykum 'iqaban min thumma kẹ́sì máa kọ́ ìbàjẹ́ fún wa àbí kọ́lọ́hún ọba ó kú fẹ́ẹ̀rẹ̀ kọ́lọ́hún ọba kó fi ìyà ẹ̀ṣẹ̀ kó fi ránṣẹ́ sí yín ìyà ẹ̀ṣẹ̀ ọ̀ abà yín látọ̀dọ̀ rẹ̀ kẹ́ ẹ máa wá pè ọlọ́run wa ní dáhùn kọ́lọ́hún dákun bá gbé ìyà ikú ọlọ́run ní dáhùn torí rẹ̀ ká pè lọ sídìí kó ṣe dáadáa ká kọ́ ìbàjẹ́ fún eléyìí jẹ́ nǹkan kan tí máa mú káàbọ̀ bá àwọn èèyàn fi dènà aburú kì í jẹ́ kí ìbàjẹ́ torí ẹ eléyìí jẹ ìbáṣepọ̀ tí wọn máa bẹ láàrin àwa àtàwọn mùsùlùmí á a ma lọ sí di dáadáa á lé wọn jìnnà sáìdá wọn má jẹni tí wọn máa pè yẹn lásán tí ó sì máa kọ̀ fáwọn èèyàn lásán tí wọn máa pè wọn náà sákìyèsí dáadáa tó o máa ṣe má kagídí o pé irú rẹ ni wọn máa bá mi sọ̀rọ̀ kí ni irú ti jẹ́ bíbí ni gbogbo wa tó bá pé wọn náà lẹ́nìkan tí ò tọ́ ńlọ́kọ̀ fún ọ má lẹ́nu rẹ a ó sì àbùkù kàn a'udhu billah tá a lẹ́ni náà bó ló ṣe lè tóbi tó tí wọn ò lè kọ̀ bàjẹ́ fún nítorí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìpapọ̀ onípàkọ́ láàrin ẹni ẹlẹ́ni ní ọba àárín tiwa ìwọ lè máa pè yẹn lọ sídìí dáadáa kọ́yẹ́ pé lágbọ́n abìkan ìwọ náà máa ṣe dáadáa yẹn tó ọ̀mà o lè máa kọ̀ bàjẹ́ fáwọn èèyàn kọ́yẹ́ pé lágbọ́n abìkan ìwọ náà ṣe bàjẹ́ yẹn tó fura so tẹ́ni tó wá rí tó wọ́n bá pè wọ́ ṣé kí wọ́n náà parun ni torí ẹ̀ inú ṣe jẹ́ pé àbùkátà kó dìgbà tó o bá ga jù mí lọ tó o bá nímọ̀ jù mí lọ tó o bá nípò jù mí lọ kó o tó lè pè mí kó o tó lè kọ̀bàjẹ́ fún mi rárá o sátì mà yín pé ní fẹ́ pè yẹn lọ sídìí rẹ̀ dáadáa ni tí o ṣe sátì mà pa ìdáa ni tí ń ṣe ìgbà náà lọ́kọ̀ fún ilé ìjọba ṣùgbọ́n àwọn ọ̀tá nínú àwọn èèyàn tá lọ́tá wa ọ̀tá wa lọ́tọ́ ọlọ́run ọ̀tá wa lọ̀tá anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀tá wa lọ̀tá ẹ̀sìn islam gbogbo ẹni tó bá ti jọ́tọ̀ ọlọ́run ọ̀tá anabi ọ̀tá ẹ̀sìn islam fahuwa aduwwuna ọ̀tá wa nù mo rò pé yé wa yẹnni kékeré ṣe mùsùlùmí lọ́wọ́ àlọ́ fún jàsí ló fẹ́ lura yín ẹjọ́ fẹ́ ẹjọ́ nínú àbí owó kọ́dà yọ gbà kí ni ọ gbà dáadáa ni ọ gbà inshallah ṣùgbọ́n tá wa ọ̀tá islam ọ̀tá wa ọ̀tá ọlọ́run ọ̀tá wa ọ̀tá anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ẹni tó bá náwó ìjókòó àlàáfíà sí wa nínú wa àwa náà náwó ìjókòó àlàáfíà sí wa ẹni tó bá náwó kólekóle onóòrí kólekóle látọ̀dọ̀ wa mo rò pé wa eléyìí ni òfin ọlọ́run ọba wa torí ẹ ọlọ́run ni wa in janahu lis-salmi fajnah laha wa táwọn ọ̀tá ìsìsìlámù tó bá kó àwọn náà náwó ká gbégbé àlàáfíà ọlọ́run ni wọn náà náwó gbígbé àlàáfíà sùn àmọ́ tó bá kó àwọn ni wọ́n gbé ọwọ́ gan náà sọ pé à àjọ àkóboro àìsè bẹ̀rẹ̀ ni àìsè bẹ̀rẹ̀ ni tó eléyìí jẹ́ bí Islam ṣe tó àjọṣepọ̀ wàá rí i pé Islam kì í dìtẹ̀ sáwọn yìí kì í fúnlẹ̀ mọ́yàn kì í sì sọ fún yàtọ̀ kókùbí tó gbà ṣùgbọ́n tí ọwọ́ tó bá nà ìyẹn ọ̀tá ẹ̀sìn Islam ọwọ́ tó bá nà iná làwọn náà ṣe kí ni láàbọ̀ ni ẹsẹ̀ tó bá gbé làwọn náà ṣe kínni láàbọ̀ gbé so mọ́ wàá jẹ́ pé kọjá pé ńgbà tó bá ṣẹlẹ̀ tó mọ̀ pariwo ká o tó mọ̀ kọ́ tó ọ̀nà làwọn náà bọ̀ ọ̀nà ẹsẹ̀ tó gbé làwọn náà bọ̀ gbérú ẹ̀ àbùrọ̀mọ́ wàá pariwo ká onídìíkọ̀ pariwo ká tẹ́lẹ̀ yìí jẹ́ bí Islam ti ṣe fi kọ́ wa àmọ́ pé wọ lọ́wọ́ àmọ́ àmọ́ fúnra ara rẹ lọ́wọ́ àlọ́ máa mú àwọn ọ̀tọ́ lọ lọ́mọ mú wọn lọ́rẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n pẹ́ sí islam yìí rárárárá àwọn ọ̀tá ọlọ́run náà mú lọ́rẹ̀ àwọn lọ́rẹ́ ìmúlẹ́rẹ̀ àwọn ni wọ́n jọ máa wà gbogbo àṣírí rẹ̀ ọwọ́ wọn lọ́wà from a to z rẹ̀ kò sí ìtumọ̀ wọn a'udhu billah eléyìí takò àṣẹ ọba wa ọba tó ní la tattakhidhu aduwwi wa aduwwakum awliya tulquna ilayhim bil mawadda faqad kafaru bima ja'akum min al-haqq ọlọ́ni ẹ gbọ́dọ̀ mọ́tà mi o àtọ̀tà yín ní ọ̀rẹ́ mẹ́tímẹ́tí tẹ́wọ̀n àmọ́ abáfìfẹ́ lò láwọn ẹni tó ṣe kí wọ́n ti ṣe kèfèrí sí tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí yín lódodo òdodo tọ́lọ́wọ́n fi ránṣẹ́ sí wa òun náà ni alukur'an àwọn ṣe kèfèrí sí kí á lọ fẹ́ lọ máa mú wọn lọ́rẹ̀ẹ́ mọ́tímẹ́tí sí nígbà tí èsì péyàn ọgbà bí ọlọ́ni la yattakhidil mu'minuna al-kafirina awliya'a min dunil mu'minin ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاء ويحذركم الله نفسه وإلى الله المصير ọlọ́run ní àwọn olùwàgbọ́ òdodo wọn gbọ́dọ̀ máwọn káfíìrì lọ́rẹ̀ mọ̀tìmọ̀tì tí wọ́n fẹ́ràn wọn dénú o yàtọ̀ sáwọn múmìnì àwọn múmìnì lọ́yẹ̀ kẹ́ ẹ mú lọ́rẹ̀ mọ̀tìmọ̀tì tẹ́fẹ̀ẹ́ dénú ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ kọjá mọ̀ kankan lọ́dọ̀ ọlọ́run tó lọ mú kèfèrí lọ́rẹ̀ mọ̀tìmọ̀tì ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ wọléwọ̀de rẹ̀ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kọjá máa ń kankan lọ́dọ̀ ọlọ́run torí ẹ̀ eléyìí ó fi hàn pé islam tó àjọṣepọ̀ wa láàrin àwa àtẹ̀mí wa gẹ́gẹ́ bó ṣe tó àjọṣepọ̀ wa láàrin àwa àtìsẹ̀mí wa ó tún tó àjọṣepọ̀ wa láàrin àwa àti àwọn èèyàn tá à ń jọ ń gbé àwùjọ èèyàn ọba àjọ rẹ wa kò bá ta wa kọ́ arántí pé nínú dáadáa tó lọ́n ṣe fún wa òun náà Muhammad sallallahu alayhi wa sallam sí wa àti àánú tó wá sí a tó fi sí àwa àánú rẹ̀ tó ṣe lórí wa pé kò ṣe wá lọ́tà ànábì ó ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tí ń tẹ̀lé ìdẹ̀ra ńlá ni wàláhì abẹ́lẹ́ wọn bá kọ́lọ́ wọn bá dẹ̀ra náà jẹ́ ó wá ń bẹ nínú pé èèyàn gbà kọ́lọ́ ń ṣe dẹ̀ra fún nípa àkóso ní mùsùlùmí ọlọ́n ṣe dẹ̀ra fún nípa àkóso ńlọ́kàn nínú ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé ká pọ̀ ní mímá sàṣàlátù fọ́gà wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam pàtàkì jùlọ ní gbogbo ọjọ́ jumu'a àti òru jumu'a bánabi sallallahu alayhi wa sallam ṣe sọ alójú kòkòrò ká máa ṣe àṣàlátù fún lọ́pọ̀lọpọ̀ ní ọ̀sán àti òru jumu'a allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim. وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا